kọ́ máa sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ó gbọ́ tọ́ pọ́ sọ nípa àwọn tínú rẹ̀ ọ̀bàjẹ́ kọ́ máa jáde lẹ́nu rẹ̀ sí i lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ríbà ni yẹ̀yẹ́ ni kí ọlọ́run bá sọ́nà koran ọlọ́run bá ní yá ayọ́ alladhina amanu wọ́n bẹ̀yìn tẹ́ jẹ́ mùmínì la yaskhar qawmun min ẹnìkan nù yín ọgbọ́dọ̀ máa fẹ́ nìkan sí yẹ̀yẹ́ asa an yakunu khayran minhum ẹni tẹ́ ẹ ti sẹ́yìn rẹ̀ padà dáa jù yín lọ wọ́n yà nìsa ọ̀mìn nìsa ó bí ọ̀ gbọ́dọ̀ fún bí sí yẹyẹ asa ayẹkùn nàkọ́ yẹra mẹ́hún wọ́n lè padà dáa ju ara wọn lọ wọ́n lè àtẹlẹ́lẹ́sù ànfúsàkùn ẹ gbọ́dọ̀ máa yín músira yín. wọlé tẹ̀lé bazu bẹ́ẹ̀ alqa ẹ gbọ́dọ̀ máa sọ́ra yín lóko tí ò dáa bí sẹ́l ismail fusuku bá dẹ̀ ìmẹ́ ọlọ́run alẹ́ wọ́n de ó tí ò dáa tẹ̀ ń pera yín lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mùsùlùmí tán ọlọ́ni bá máa ń lọ́mọ yẹtú ẹni tí ọba wa tó bá fa wùlẹ̀ ayé ka ọmọ ìbára ni mọ̀ alábòsí ni bọ́lá ń bá pè é alábòsí sọ́lá ti bọ̀ tán. ìfìyẹ́ dá ẹgbẹ́ dá rẹ̀ ṣe yẹ̀yẹ́ kọ́ máa yín mú kọ́ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kọ́ máa hùwà tí ọ̀dà pẹ̀lú ẹ̀ ń túmọ̀ pé òní ṣe kíní òní láti bọ̀ tán náà ẹni tí ọba wa láti tí ọba láti padà bọ̀ ìfilẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wà tí yọ máa wò táàbù náà péré yóò rí ní àtìbọ̀tán kí mo pẹ́ tálá ọmọ jàmá ẹ ìmọ̀ ìfìyà sí ẹ̀yẹ ọ́ apẹ́sí lò àkọ́kọ́ gbogbo ntọ́jẹ mẹ́sìn pátá ó fi kọ́ lọ́hùn ó fi kà nẹ́bì ó fi kò jíṣẹ́ ọlọ́hùn obìkan tí ń sisi ọlọ́run obìkan tó nífi ọlọ́run obìkan mọ́sálásí obìkan gbogbo nǹkan tó wájú mẹ́sìn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ iṣẹ́ kejì tí yóò ṣe tí ò ní láti bàtà àtẹ̀kẹ́dìbò wal i'radu anil haqq kí wọ́n bọ́ ọ̀sùn dúdú kọ́ wa ni irọ́ ni àbí àti ẹ̀gbọ́n ànígbà bí èèyàn bá ń pe ọ̀rọ̀ òdodo nírọ́ àgbólóhùn gbóhùn ọ̀gbà àtẹ̀kídì ìbánisòdodo kánirọ́ ni wọ́n ń pa ẹ má dá wọn lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ àlẹ́ ìrádùn anil haq káwá gbọ́ pé òdodo ni ká láàṣẹ méjèèjì ń kì í yíyọ láti bọ̀ tán. gbogbo bí wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ láyé sẹ́rí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ìwọ afa kan mo jòkó ní tẹlifíṣàn yìí wò báyìí ìjọ náà mo ti pé ọ̀rọ̀ àfa yìí kò ní ìdí kí n sọ sí mọ́. ẹ máa gbọ́ o ó ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pẹ̀lú àdìsí tẹ́ mú wá yẹn mo ti lọ wo àdìsí yẹn mo dẹ̀ rí mo wá rí pàdìsí yẹn wá sọ̀hẹ́ ọlọ́làbíà àmọ́ mi ò gbà ọmọ tó wá ní ah, àwọn bàbá làwọn ti lọ kátìrà náà àwọn sì ń àdìsí náà àwọn ní pálí sílẹ̀ lálàáfíà àwọn aláwọ̀ ọ̀gbà bàbá ọ̀gbà náà nu kílẹ̀ ń ṣe. njọ́ tí àfa mo ti bá bàbá àwọn padà mo ti rí pé ah eléyìí ti kó dá ìlàtú ìmán ó ti kó nù ọgbà ìmánì tá a pè mú mi ní kọ́dà ìsìláàmù ẹ̀ gan afurasí torí pé nù téèyàn fi láti bọ̀ tán òun ni kéèyàn rò lóko wá pòròdò ní lọ ìrọ́ ni ó sì mú kó lórí gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa pẹ́lẹ́ yìí nísìnyí ẹni tó bẹ́ẹ̀ kàn ẹni tó kàn jù làwọn àfa tọ́lá àfa wọn máa kọ́lọ́dọ̀ ní kò ní ṣe gbogbo àfa àti ń ṣe sí náà mọ̀ pé sí náà ọ̀dà gbogbo ẹni tí mo ti mọ̀ pé sí ọ̀dà ẹlòmíì máa sọ pé ah, látẹ́kẹ́rà kúrò lọ́wọ́ wí kò ní látẹ́kọ̀ àlú ẹ má sọ wọn lẹkùnrin ẹ má ṣe ah, ọlọ́ni wá ọlọ́ni fi àmàlẹ́ fi hùn ní nọ́ọ̀sì ọtí láǹfààní báwọn èèyàn ọtí kọ̀ òun àǹfààní ibẹ̀ ó mú sẹ́mi pé gbàlùkúrán ni ó nìyẹn gbogbo ẹni tí wọ́n ń gbàlùkúrán ni lọ́ọ́ bá wọn ọ ìrànlọ́ àdùn ànìwò àbọ̀gbọ́ wa kétí àìgbọ́ èyí wọn fẹ́ yìí tẹ́ ń gbọ́ wá sí tí wọ́n bọ̀ sòrò rẹ̀ tó wà kétí àìgbọ́ wọ́n á gbọ́ sùgbọ́n ẹ̀rọ fún ẹ̀kọ́ ayélujára ti náà táwọn ṣe pọ́kọ́ lé yìí o inú rẹ̀ ò ní láti bọ̀ tán àáfàá ti ń ṣe rẹ̀ ò ní láti bọ̀ tán ẹni tí ń gbọ́ wá sí ti ń so etí náà ò ní láti bọ̀ tán ọlọ́run ní kìtáàbùn alukur'an ni fosilat ayatuhu qur'anan arabiya tíra alukurani ya sọ̀kalẹ̀ a sela la yẹ pẹ̀lú Lárúbáwá liqawmin ya'lamun fáwọn tó fẹ́ mọ̀ bashiran wa nadira ìkìlọ̀ ni ìsítí ni ìpinnu àlìjẹ́nà ni ìkìlọ̀ ya náfúnni ni fàárọ̀dà àkìtàrọ̀hùn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ gúrí kò ń bẹ̀ wàhún láyẹ̀sùmáhùn fa fáwọn láyẹ̀sùmáhùn wọn gúrí bí ìgbà tí wọn gbọ́ وقالوا قلوبنا في أكنة مما تدعوننا إليه wọ́n sọ pé ní à ọkàn tí o tí ẹ lè gbọ́n dẹ́rú rárá èmi tí wọ́n ti lè kọjú eléyìí o wọ́n fi àdáni náà wọ́n kẹ̀ kọ́dà wọ́n ti di tiwa wọ́n mi bẹ́ẹ̀ ni náà wọ́n bẹ́ẹ̀ ni ka hijabun láàrin àwọn pẹ̀lú yìí kò sì ń tà sí fáwọn iná àmì lòdì ẹ máa ṣe ti ká máa ṣe tiwa gbogbo ẹni tí bá ń gúrí bá wọn kò sí èméjì bí a bá ti bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ tó gúrí àbọ̀ ọgbọ́n òpè nílò òní láti bọ̀ tán òní láti bọ̀ tán sẹ́rí nínú kéèyàn máa pọ̀rọ̀ lọ́ọ̀ nírọ̀gbà mi nǹkan mi máa sàwọn èèyàn mi ẹni tó bá jókòó jẹ́ àfọ̀dáwà ẹ̀ àfọ̀dáwà sẹ́ráfọ̀dáwà tí máa ṣe dáwà ọ̀rọ̀ tí wọ́n máa yẹjú ọ̀pọ̀ ibẹ̀rẹ̀ ti máa ráwọn ìtakọ̀lọ́ náà tí ẹ̀ ní lágbọ̀ téèyàn bá wọ́n ti mọ̀ kéde ìtakọ̀lọ́ ni ẹlòmíràn wa bá yín fẹ́ ṣe ìṣẹ́dàkùn wà fáwa mo fẹ́ ṣe súnà yìí abẹ́ ẹ̀kọ́ kí rọrùn ní ó dìgbà tí ọlọ́ba ń rọrùn wá tá a bá rí tọ́rọ́kọ́ bọ̀ tá a máa ṣe láti finú gbẹ̀rẹ̀ lẹ̀ sẹ́mi ó ti fi irun gbẹ̀tí ọ̀sán lẹ̀ ó ti fi kọ́ orí tọ́lọ́kọ́ bọ̀ omi ò ní à ìyá yorùbá ti wọ jàlùbá ṣùgbọ́n sẹ́mi pé obì lọ́wọ́ jàlùbá gbọ́dọ̀ máa lo mọ́tò mọ́tò òun ní ìmọ̀ fi gbé nísìnyí sẹ́ni gbogbo òru wà báwọn náà ìrádùn àdìsílẹ̀ láì ṣẹ̀rí àtàkùn kéèyàn máa gbọ́ kọ́ fún ọgbà náà ni arábẹ́ ni ẹlẹ́wọ̀n náà Qur'an tọ́wọ́ wọn bá ń sọ pé ní táwọn kan sọ pé ní àwọn kan sọ pé ní ìwọ ọlọ́wọ́n ọba nǹkan náà hádà wọlé hàkàmì ní ìdìkà tọ́wọ́ jẹ́ spọ́ọ̀ tí isa ń wa sọ yìí tí musa ń bá wa sọ yìí òdodo bá lọ́rọ̀ yìí tó tọ́ fa amuturu aleena hijara tamina sama awi tina bi adabin ali dakọrọ dunyali wa lili láti sama àbí kò fìyà jẹ wa bí yaba jẹ wa ń àbúrò bá lọ́rọ̀ tó dùn kútu kúta kọkọkọba láti mọ̀ pé aa ah, òdodo musa ń sọ̀rọ̀ ìtumọ̀ yìí pé wọ́n mẹ́lẹ́ kòkó tó bá gbogbo ẹni tí máa ń wọ́n mẹ́lẹ́ kòkó tó bẹ́ sìn kò ní láti bọ̀ dání irú ẹ̀ náà ni kí ẹ̀ máa sọ pé ọdún kẹta tí ń kírun yìí àdúrà mi ò gbà kí ló kà ń gbàdúrà rẹ pẹ̀lú wọn ẹ̀sìn ìran fọlọ́ gbígbàdúrà rẹ kéèsì yìí ni tọ́wọ́ ọlọ́run tó lè gbà á tọ́wọ́ ọlọ́run tó lè fẹ́ ṣe kíni tó lè mọ́gbà tí ó tọ́jú ẹ̀ fún ọ ìwà lọ gbígbàdúrà mẹ́sìn bí ìgbà tó ń gúrí pọ̀ fẹ́sẹ̀ lọ́ni ìlọ sísin lọ́hùn mọ́kì bùkátà òbí yá bí ìgbà tó ń gúrí pọ̀ fẹ́sẹ̀ lọ́ni gbogbo ẹni tí bá wà ń gúrí bẹ́ẹ̀ tí ò fẹ́ sí lọ́wọ́ ọmọ ọba àdékè ọlá kò sí èméjì ń ní láti ìbọ̀ kan ó di mélòó jàmá ẹ ó di méjì ẹlẹ́kẹta ẹlẹ́kẹta mo ti fẹ́ sọ̀rọ̀ twenty one ẹ̀kẹ́rin mo kúlẹ̀ kẹ́kẹ́ sọ̀rọ̀ twenty one àbúrò àti bàbá kura nìyẹn pansi àyà suratul Isra ọmú ọkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún mi sẹ́rí ẹlẹ́kẹta alifsar ardi ìyẹn wà pọ̀ jù kéèyàn máa balẹ̀ jẹ́ tá a bá ń sọ̀rọ̀ alifsar ardi ká máa balẹ̀ jẹ́ gbogbo tí n bá ń jẹ́sẹ̀ ẹ̀bú lérí rẹ̀ pátá sìnà iṣẹ́ ẹ̀bú ni olè iṣẹ́ ẹ̀bú ni oògùn ṣíṣe iṣẹ́ ẹ̀bú ni ìmọ̀ nánà àpà iṣẹ́ ẹ̀bú ni ìmọ̀ gba rìbá iṣẹ́ ẹ̀bú ni nínú Suratul Isra Suratul Isra yìí wá kàǹkan bíi twenty or twenty one tó ti pété yẹn bá ń ṣe lérí rẹ̀ yìí ń balẹ̀ ẹ jẹ́ gbogbo ẹni tí wọ́n ń balẹ̀ ẹ jẹ́ báwọn irú wọn ò ní láti bọ̀ tán máa bá nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yọ́rẹ́rẹ́ àfẹ́lẹ́ àsìkò. pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́tò sí mọ́tò fọ́dùn fọ́dùn máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد gbogbo ẹnikẹ́ni يريد العاجلة sẹ́rí náà ti ń balẹ̀ ọ̀rọ̀ jẹ́ àkọ́kọ́ wọn tó lágbára jù làwọn tí wọ́n ń wá orí òjijì ọ̀fẹ́ lówó òjijì. ọfẹ kọ́lé òjijì ọ̀fẹ́ gun mọ́tò òjijì omi inú wọn yóò mọ̀ pé ilé ọdún ti ń bọ̀ alájì kìíní ńgbà ti ń bọ̀ méjì mi ni ọ̀rẹ́ mi ni mọ́tò báyìí ló gbọ́ èmi ló gbé ju òkùtì lọ́wọ́ ọmọ alọ́wọ́ gbọ́ nàbọ̀ láti lówó máa ń ká o máa ń ká àjìlá fi nà ẹni tí ń wọ orí òjijì ẹni bá ọlọ́run á orí òjijì lójú fún un. gbogbo ẹni tí wọ́n òjijì kí ní rí o. sórí bí wọ́n ti lọ sóògùn owó tó rí o owó náà lómi sí ó sì rí se bí wọ́n ti gbé èèyàn tó gérí tó ṣe gbogbo ẹ̀ tí ọ̀pọ̀ sí wọn ẹlòmí ò o ì gé kàdú méjì lọ ó sì ti lówó bí wọ́n ti ń ṣe fàyàwó tó rí sí wọn ẹlòmí ò tọ̀fẹ̀ yìí wọlé ẹ̀kan lọ́ba ti lówó òkè tí wọ́n gbé tí wọ́n fi mú ọ o ti gbẹ mẹ́wàá o ti gbẹ kan ọwọ mú ọ ẹlòmí gbẹ mẹ́wàá ńlọwọ sílẹ̀ ni rìbá tí wọ́n gbà tọhún fi bọjà rẹ jẹ ẹlòmíì wá gbà yìí sì rí ṣe yìí rí san ṣé rí gbogbo ẹni tí ń rí ṣe báwọn lọ́nà jìbìtì lọ́nà rìbá lọ́nà oògùn lọ́nà fàyàwọ́ lọ́nà kokéènì lọ́nà baranda kèé ṣe pọ́lọ́wọ́n ọ̀mọ̀ sí ọlọ́run mọ̀ sí torí kọ́mọ̀ láti gbọ̀ tán ló fi rí ṣe fún un. bàǹkà síwájú. thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura. ṣé ẹni tó bá ti lóore òun tán ọlọ́run láwọn ọlọ́run ó ṣètò jáde náà mọ̀ fún ibẹ̀ ní ọwọ́ ẹ dákun ẹni bá rọrẹ ẹni náà wọ́n yà ní ọmọ sọ́lá ti bọ̀ tán ọba ilẹ̀ ọlọ́njẹ́ nu tọrọ sábò sí fẹ́lẹ́ yìí ọgbà rìbá ogere eléyìí sògùn ọlọ́sẹ̀ fáwọn eléyìí kò ní láti bọ̀ tán já ní ọmọ ní ọwọ́ ibsadu fil ni naam. wa man arada al-akhirata wa sa'a laha. kàyítọ́ كيف فضلنا بعضهم على بعض. nínú balẹ̀ jẹ́ sọ̀rọ̀ gbọ́mi dáadáa nínú kéèyàn máa balẹ̀ ọlọ́run òun ni kọ́lọ́hún ó sànú ẹnìkan kọ́ ọmọ ìbínú rẹ̀ bọ́ọ̀n bá ti ń bínú tọ́lọ́hún sànú òní láti bọ̀ tán ọlọ́run kẹjọ ọlọ́mẹ́tì ní jọjọsẹ kéèké ni ìwọ ló rí ṣe òun sì rí ṣe ó ti mọ́ ọgbà kádà lánìí ó ń sọ̀rọ̀ kéèké bàbá tẹ́lẹ̀ náà bá dọ̀kún alábàádé àwọn ọlọ́run ti láwọn akọ́ máa jẹ nìkan lọ kò sí èméjì ọmọ tá a bí lójú wa lé lówó jù wá lọ ọmọ tí a tọ́ lè di ọ̀gá lù ọ̀rẹ́ wa lè dọba ọ̀rẹ́ wa lè dolówó ayé ó lọ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ àtẹ̀lé ọ̀farabalẹ̀ fún àyẹ̀wò àgbà tó gbà wọn ò ní láti bọ̀ tán tọ́lọ́ ọ̀balẹ̀ ọlọ́jẹ́ ò ní láti bọ̀ tán corruption ni ọ̀balẹ̀ ọlọ́jẹ́ ni naam. la taj'al ma'a Allahi ilahan akhar. ìwọ máa ṣẹbọ ẹni tí ń ṣẹbọ ò ní láti bọ̀ tán o gbogbo ẹni tí máa ń ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run tí ń fún ọlọ́run ní ti ìtí ọ̀fọ́ ń tá a fọ́ ọlọ́run kọ́ ara ń tá wà ara ìlàwẹ́ wà ara ìsàká wà wà ara ẹ̀ nìkúnlẹ̀ wà ara ń dàn fọlọ́ nìkúnlẹ̀ wà sàánù mi bomi lásìrí ọlọ́run là á ké pè ee ara ń nimi sí nira ọlọ́run là á ké pè yéé dọ́lọ́run o ìgbìmí ìfẹ́ dàdúmọ̀ yẹn ọlọ́run là á ké pè gbogbo ń dàn fọlọ́ pátá tó o bá fẹ́ lòmí ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run ọbalẹ̀ ọlọ́run jẹ́ òní láti bọ̀ tán ara àbalẹ̀ jẹ́ ní òní láti bọ̀ tán gbogbo ẹni tí ń sin tí mo kà á lẹ́wọ̀n tí ń balẹ̀ ọlọ́run jẹ́ ni ara wa ń ní ọ ọ̀hún lọ pèsè òun ya shewa bala ti ja ya ya shewa fi ka ni arábìnrin kan fẹ́ bímọ kìrìsìtẹ́nì ń gbẹ̀ bímọ ọwọ́ apariwo jéwu jéwu rẹ̀ lẹ́kọ̀ọ́ kìrìsìtẹ́nì wà lọ́mọ pé sórí rẹ pé màá fi ẹlẹ̀ ṣéwù yẹn máa gbẹ̀bí fún ẹ yìí fi ọlẹ̀ ṣéwù rẹ wá sí nínú tá a gbẹ̀bí fún ọ wọ́n á pe ẹjọ́ máa ẹjọ́ wọ́n ní máa pe ṣéwù yìí kọ́ wá wá bí ìsìn o kí ni kú sẹ́ ọ̀dẹ̀ lè gbé ọlọ́run ṣe bí jésù rẹ̀ wá pè jésù ọgbà tóun nílò lọ́wọ́ tí ọmọ yẹ ó sì fẹ́ gbé bá dájú àmọ́ kìdá àtẹlẹ́ wọn tó sàjù ti ẹlẹ́bẹ̀ẹ́ tọ́lẹ́dọ̀ tiẹ̀ jésù ọlọ́run ibi tá a tún sọ́dọ̀ tiẹ̀ ni pé wọ́n pe jésù ní ọlọ́run mọ́ àmì lẹ́yìn gẹ́gẹ́ dọ́lọ́ mọ́ ni wọ́n pe ṣe ìbẹ̀rẹ̀ ló jẹ́ ni gbogbo ẹni tí wọ́n ń serú ẹ̀ ìtí ọ̀fun náà ti ń fẹ́ lómi ẹni wọ́n ní láti bọ̀tán. fàtàkùrù dàmẹ́ lóman màkúdúrà. ọ̀kọ́dọ̀ bùkà ẹ̀là tààbùdù ilẹ̀ ìyẹ́wò. gbogbo ẹni tí ó bá sin lọ́hùn bó ẹlòmíì mọ ọlọ́hun wọn dé bọ́ àmọ́ kò sí lọ́hùn o ẹlòmíì ọ̀sẹ̀ bọ́ o ọ̀sẹ̀ bọ́ pẹ̀lú ọlọ́hun àmọ́ kọ́ wá sẹ̀sìn ẹ̀sìn nílá ẹ̀sìn nílá gbogbo ẹni ẹ̀sìn bá nílá ọ àwọn ti jù bẹ́ẹ̀ lọ o kí là kọ́kọ́ ìmọ̀ àwọn orí òjijì abẹ́ẹ̀kọ́ ni odìmẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹni bá jù ọ lọ kọ́ farabalẹ̀ kọ́ má ṣe pé bá ti jù ọ lọ ó jù ọ lọ lẹ́nu lọ farabalẹ̀ ó ní mélòó méjì ẹlẹ́kẹta ńkọ́. má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ó ní ẹlẹ́kẹ̀ẹ́ mi gbọ́. wọ́kọ́dọ̀ búkà. wọ́n á máa sin náà bó ti yẹ kó sin náà ó di mélòó. ẹlẹ́karùn-ún ẹni tí ò ní láti bọ̀ tẹ́lẹ̀ ń tí ní bàbá àtìyá fi. bàbá rẹ àtìyá rẹ ọ̀pọ̀lọ̀ ní wọn fi. bàbá rẹ ìyá rẹ ọ̀pọ̀ bá ní wọn fi ò ní láti bọ̀ tán o. ó yẹ wẹsẹ̀ rẹ̀ òfin sọ́mà ni nínú ìfisàdùfẹ́ àrùk ìmọ̀ abalẹ̀ ọlọ́run ni kéèyàn máa rí bàbá fi kọ́ máa rí ìyá fi. pàtíkúlálì ìyá èyí rí yàmi o èyí rí yàmi ọba wa rí yà nínú ìlọba rẹ bí inú pọ̀ nba ìlọ́lọ́ njẹ́ ni o sì lè láti kọ̀ tán nínú ìfisádù fi art iná lọ́wọ́ náà. wà á ti bẹ kó gba ṣàpọ̀ wẹ́lẹ̀ kí. ó di mélòó tí wọn kà nísìnyí ó di márùn ẹlẹ́gẹ̀fà wà á ti dẹ́rẹ́ kó gba akọ̀wé wẹ́lẹ̀ ẹni tí ó ẹbí ń balẹ̀ ọlọ́run jẹ́ ẹni tí ó ẹbí èyí ó ẹbí ni gbogbo ẹnikẹ́ni tí ó bá máa tọ́jú ẹbí ìbàdàn ọlọ́njẹ́ ni wà á ti dálókòrò bá ha kà wọ́n wọ́n mísíkì gbogbo ẹni bá jẹ́ ni ẹbí yín ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ bọ́lá ń bá ti kí ọ nínú Ramadan tó kọjá lọ a ti sọ̀rọ̀ nípa okùn bí gbogbo sídi rẹ̀ bẹ tí wọ́n ń ta káàkiri kẹ́hìndínkùn bí bó láti tọ́jú ẹbí bọ́lá bá ti kí ọ ọlọ́sẹ̀ sùúrù ni o ẹbí ọmọ wa bá ọmọ fún wọn náà ni tẹ́lá wa pọ̀ tó ọba wa rí fún wọn fọ̀kún làwọn kọ́ lẹ́mẹ̀ ìṣúra ọ̀rọ̀ tó lọ́run lọ́ba wọn sọ ọlọ́run lọ́ da ti wọn sọ́dọ̀ tiẹ̀ tó ní wọn ni wọn máa wá bá yaba ti ti wọn ń bọ ọmọ fún wọn tẹ́lá tó wọn fún wọn tán má lè di pé wọn ó kí ọ wọn tó máa bú ọ náà ni wọ́n máa gàn ọ́ náà ní sì máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn títí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ àyè fún wọn lẹ́tọ̀ọ́ wọn àyè fún wọn lẹ́tọ̀ọ́ wọn ní túmọ̀ àpọ̀ ń balẹ̀ ọlọ́run jẹ́ òní láti bọ̀tẹ́ pẹ̀lú owó tọ́ba ní wọ́n miskin odi mẹ́fà wọ́n skin. àwọn tí ò ní tí ò ní béèrè ó ti ní odi méje àwọn tí ò ní tí ò ní béèrè ọgbọ́dọ̀ fún wa kéèyàn wá dájú aládùúgbò rẹ ọ̀rẹ́ rẹ ẹni tó ọmọ rí tó sì mọ̀ pé lè yára ní kọ́ ọmọ lè yọ fún un ìbàdí ọlọ́run jẹ ní bọ́ọ̀ bá ń ṣe bí òní láti bọ̀ tán ó di mélòó méje náà. wọ́n ti rẹ sàbí. gbogbo ẹni rẹ mọ́ onílé àjò ọmọ ilé ẹ̀kọ́ ní jẹ́kùn sẹ̀bí àwọn olókùnrin lọ́wọ́ ẹ̀kùn sẹ̀bí onílé àjò àwọn ọmọ ilé ẹ̀kọ́ ọmọ ilé ìwé tọ́wọ́ rẹ̀ ti ilé ṣe kankan kẹ́ ẹ̀ láàánú wọn lójú kẹ́ ẹ tọ́jú wọn ara ṣe eré ara ṣe olóore ni àyíwá ṣe bẹ́ẹ̀ ara àbálẹ̀ ọlọ́run jẹ́ dídí ọlá ti bọ̀ tán ni. wọlé tó bá di tẹ̀lé ní ọ. ó di méjì ọ̀rí ẹlẹ́kẹ̀sán iná pa mùsùlùmí nana pa o mùsùlùmí nana pa gbogbo ẹni tí bá nana kò ní láti bọ̀ tán o ẹ lọ wo gbogbo olówó tí wọ́n ń náwó fún lórí wọn láti bọ̀tán o ẹ lọ ṣàkíyèsí wọn tí n bá dá mo lè dá ọkọ mẹ́fà fún yín mo ti lákọ wọn rí ìgbà táwọn ọmọ máa pè ń bá àbá àwọn ló kọjẹ àwọn ó lè yàn bá àbá àwọn ló kọjẹ àmọ́ ẹ lọ ṣàkíyèsí gbogbo olówó tí máa ń dúbà níwájú olórí tí máa ń náwó wọn lé láti bọ̀tán pẹ̀lú wọn gbogbo olówó tí fowó ṣèbàjẹ́ kò láti bọ̀tán pẹ̀lú owó ẹ̀ ìtì ìfà kéèyàn má láti bọ̀tán pẹ̀lú orí ọlọ́run òun ni kéèyàn má nánà kùnà wàlá àtúbà dérú تبديرا إن المبدلين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا قايا مين ولا تجعل يدك مدلولة إلى عنق. ọdún mélòó tí mo kà á. tọ́ ẹlẹ́kẹ̀ wá ara ìbàlẹ̀ ọlọ́run ọba jẹ́ ni kó o lówó lórí ilẹ̀ kó o máa wá sáhun ní ẹni tí ń ahun jẹ́ kan bẹ́ẹ̀ o ẹni tí ń balẹ̀ ọlọ́run ahun jẹ́ yọ̀ kan bẹ́ẹ̀ nínú ìfisádù fún ard òun ni kọ́lọ̀ wọ́n kẹ́ ọ ìkẹ́tọ́lọ̀ ń ṣe fún ọ kọ́ ọmọ ìlú fihàn àwọn tó kù. ó sì ní láti pọ̀tọ́ pẹ̀lú ẹ̀ ó di mélòó ó di mẹ́wàá náà. wala tabsuṭnā kulla al-bast. ẹ̀yẹ náwó na ẹ̀ náà kùnà àti kà kọjá. wala taqtulū awlādakum khashyata imlāq. èyí máa kọ́ máa lápasárì kìámà ìjẹ́kílódé kẹ́ẹ̀ ní kò sówó ní kò sówó tá a fi tọ́ ni wala taqtulu awladakum khashyata imlaq ẹ gbọ́dọ̀ kó máa yín nítorí kílódé kẹ ní kò sówó tẹ́ fi tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́yìn ẹ̀yin tẹ́ gé sọ́hún tẹ́ tiẹ̀ fẹ́ bí bá rárá èmi ọmọ ti ń ṣe wá èmi ti ń ṣe wá mo tíráàfù níjó ni mo lọ sí Amẹ́ríkà mo bá dọ̀hún mo bá ní gbogbo àwọn tálíkà ni wọ́n bá sá bí má jọ tálíkà tó wà lamẹ́ríkà ìdí bí sọ̀rọ̀ ajé òun lọ́mọ tí ń bí ó bá ti bí ma wọ́n fi kú kẹ́lẹ́ ìjọba gbà nǹkan tó bá ti bí ma yóò tó lọ gbà nǹkan ó bá ti bí ma ìjọba òfin kan tí ọmọ gbà yóò máa bí ma lé mọ ọmọ wa pọ̀ yóò wá gbé káàdì dání lọ sí mákẹ́tì yìí gbogbo tí ó jẹ́ ìrẹsì máa lọ gbà yóò lọ káńsù yóò lọ kún oṣù bí ma ti ń bí ma sí wọ́n máa bí kún kí ló ń dá ìwọ́n á mẹ́tò sọ́mọ́ ọwọ́ abí mẹ́ta olóòbí má méje olóòbí má dákun wọ́n ṣe rú ìbálẹ̀ ọlọ́run ọba jẹ́ ni ìmọ̀ lọ sébó ti bímọ lọ́kùnrin ìmọ̀ sí ọ̀nà tó gbà bímọ lóbìnrin nínú ìbálẹ̀ ọlọ́run ọba jẹ́ lọ́wọ́ ẹ má ṣerú ẹ̀ mọ́ ọlọ́run ni ẹ má pa ọmọ yín lápá sálì kìyàmà ẹ sì má pa kì í jẹ́ kí ló dé kẹ́ ní kòsòwò dẹ́bi tọ̀ náà. wala taqrabu zina innahu kana fàkìlà. ó di méjìlá wala taqrabu zina ìmọ̀ wá ṣe sìnẹ́ ìbálẹ̀ ọlọ́run jẹ́ ni ìmọ̀ ẹsẹ̀ sinẹ́ ìbalẹ̀ ọlọ́njẹ́ ni iná ń ká nàfà ìṣà sinẹ́ ti ṣe ìbàjẹ́ ni. ìsìn máa da yẹru sẹ́ni kéèyàn fi tọ̀tọ̀ bíbí o ẹni bá ti ní ẹlẹ́mi kọ́ lọ yí padà o ìbalẹ̀ ọlọ́njẹ́ tó lágbára ni o kéèyàn ní mo ti bí mẹ́ta mo ti bí mẹ́rin ẹ̀wà bímọ ó tiẹ̀ já sí pé ní nǹkan kan ọ̀dẹ́ mi lójú ọ̀rọ̀ tèmi fúnra mi dá mi lójú tí wọ́n bá fètò sọ́mọ ni wọ́n ti ẹ̀ fètò sí ètò ni wọ́n tó tóbi karù mi tí wọ́n bá ṣe lóòótọ́ òun ni kò ní irú ètò tẹ́yìn ń tó wọn la ni ẹ má tó mọ ètò tí ìwú ẹ̀ dá ètò tí ẹ ń tọ̀bọ̀ láti rìn wọn lọ dá ìgbà tí bàbá mi fẹ́ yà mí wọ́n súnmọ́ ma eighty years nígbà wọn wá fẹ́ yà mí nù mí àkọ́bí bàbá mi kẹ́lẹ́ mọ̀ fẹ́ ń balẹ̀ jẹ́ pẹ̀lú ètò tẹ́ fi sọ́mọ́ ìbalẹ̀ jẹ́ ni kẹ́ẹ̀rí láti kọ̀tà pẹ̀lú ẹ̀ àwọn tí ọ̀balẹ̀ ọlọ́run jẹ́ pẹ̀lú pé wọn ò fètò sí wọ́n fètò sí ètò tí wọ́n yàtọ̀ sí tiyín ètò tí wọn wọn ọ̀balẹ̀ ọlọ́run jẹ́ wọ́n sì láti bọ̀tán èmi ní sọ fún yín yìí ẹ dákun ẹni tó ti ń súnmọ́ eighty years tó wà lọ fẹ́ mi sí ẹ̀ bàbá àkọ́bí rẹ̀ náà tó kù àkọ́bí bàbá mi ọmọ mi mẹ́fà tó jù mí lọ àkọ́bí bàbá mi ọmọ mẹ́fà lóbi tó jù mí lọ nínú àwọn afẹ́mi sẹ́ẹ̀ bàbá máa rò pé bàbá tó lọ fọ arúgbó fẹ́yàwó yìí kó bímọ kalẹ̀ ká máa bá ilé tó lọ́wọ́ wọn àbá wọn tọ́ mi o wọn tọ́ mi dàgbà ni wọn á mi lè wé lápò ara wọn wọn á mi lè kéwù lápò ara wọn tí a bá tún wọn ká wọlé kéwù mi fún ọ̀dà mi wọ́n tọ̀ owó lẹ́gẹ́ wọn wá dá ẹ̀yin lẹ́gẹ́ wọn bí mo ti sàn tiẹ̀ ló ti sàn tiẹ̀ náà bá lùbáka wọ́n wá jáde lẹ́gẹ́ wọn ilé ètò ọlọ́run mo padà lágbára ẹ wá wo ètò ọlọ́run bó ti lágbára tó àgbà fáàní bàbá yìí ẹni eré ni ẹni ọlọ́run ni wọ́n ti wá bímọ táwọn ọmọ wọn ti bímọ tí wọ́n ti jù mí lọ fífi tí wọ́n lówó tí wọ́n rí ṣe ẹ wá wọnú ètò ọlọ́run ọba bó ti lágbára tó èmi tí ẹ wá bí lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn yìí èmi ni mo wá kọ́ ilé. tí bàbá yìí wá gbé bẹ̀rẹ̀ ọdún mẹ́fà kókó kú ẹ wá wètò ọlọ́run níjọ bàbá yìí wà á kú gbogbo àwọn tó wá bí ṣáájú mi pátá kò sí ọwọ́ mi wá wà ọwọ́ mi bàbá yìí wá kú sí èmi ni wá wẹ̀ èmi wá fún lásọ èmi wá èmi ṣé kí n ṣerú mi mẹ́tò ni ẹ pè mí gbàjà ṣé bí a bá mi mẹ́tò wọ́n balẹ̀ ló jẹ́ ìgbà balẹ̀ ló ń kéèyàn wá ṣerú mi mẹ́tò kọ́ balẹ̀ ló ń jẹ́ ṣé yóò láti bọ̀ tán ṣé máa ń wọ́n máa wá ṣètò tó pè mí báwo ní ìsìnkú wọn wà láyé sáà ti bọ̀ tán dàbí ọ̀dà tọ́ láti bọ̀ tán náà rèé inú àtibọ̀tá ìlú mi náà wà àtibọ̀tá àwọn tó bí mi lè mí náà sáà ti bọ̀ tán wọn dàbí ọ̀wá ọlọ́run jẹ́ gbọ́ láti bàtà nítorí tọ́bí kọ̀ọ̀kan tá a bá mú tá a bá yanjú èyí ọmọ kílíà báwọn bẹ́ẹ̀ bá lọ́wọ́ ní musa àti òun fẹ́ sọ́mọ bíbí kò lè láti bàtà o tọ́lọ́ ọmọ yìí tí ó yanjú ní ọmọ tó ń bí o o sì mọ yìí tí ó jẹ yẹn wọ́n yẹ yìí tó ṣe mẹ́tò tí ò wáyé òun náà lè yẹn ọmọ rẹ kó o lè mọ̀ pé àlìsádù fìlàn ìbalẹ̀ jẹ́ ìbalẹ̀ ọlọ́wọ́n ọba jẹ́ ní kẹ́ ẹ lé ń fẹ́ sọ́mọ bí kẹ́ ẹ bẹ́ẹ̀ dùn wọn mọ́ ní ìnáwó ká mistake tó lágbára jù láyé òun ni kí ẹlẹ́ bímọ àbí kí ẹ máa ṣe mọ́ ọ̀kẹ́ ní kílódé ẹni kò sọ́wọ́ tá a fi tọ̀ àti ohun ìtọ́jú àgbọn tí bá ti bá àwọn èèyàn nílẹ̀ àkáyè ohun ìtọ́ àbángídá èlò ohun ìtọ́ ìlànà olólórí Ọbásanjọ́ ẹgbọ́n òbí ọ̀nà lé wọn rí gbogbo àwọn tó jẹ́ èèyàn láyé lé ní ìbúlẹ̀ tí gbọ́kúnlé wọn lé wọn rí ẹ tọ́ka sí mẹ́wàá wọn tó pé owó wọn dàgbà owó òun náà ni wọ́n wá gbà kúrò sí ìdí ojoojúmọ́ náà ẹgbẹ́ náà ìfisàdì ọ̀nbalẹ̀ ọlọ́run jẹ́ ni gbogbo àwọn ọmọ tóbi tí ó tó àlè wúmà débi ṣe ó ṣe wọn mọ́ òun. ọba mi máa ń sọ. wàlẹ̀ àtọkọ̀ ọ̀bù zina ọdún mélòó ti máa kà. wàlẹ̀ àtọkọ̀ ọ̀bù zina ẹ má wàá ṣe sìnà iná wò ká nàfà ìlọsẹ̀ rí ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi dáadáa ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ṣe sìnà ẹ jẹ́ ń sọ sìnà fún yín kí n dúró bẹ̀ díẹ̀ kí n ṣàlàyé tí ń jẹ́ sìnà fún yín kẹ́ ẹ lè mọ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣe sìnà kò ní láti bọ̀ tán ṣe rí kò sí ẹnìkan tọ́lọ̀ ń dá tọ́lọ̀ wọ̀ dáadáa mọ́ ṣe ní gbọ́dọ̀ bá wà dìde báyìí tó bẹ̀rẹ̀ ayé báyìí tí ń bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ṣe ní gbogbo àsìkí gbogbo dáadáa gbogbo eríire bí tí ń dìde yẹn ń ṣe kí ni ń bá dìde ń bá dìde ń bá dìde ọlọ́wọ́n ni wàlá tẹ́tẹ́rẹ́ bù sí náà ẹ má ti sọmọ́ sí náà bíbi tẹ́sẹ̀ ìnà òkà nàfà àyíṣà ìbàjẹ́ ńlá ni wàsá àṣẹ̀bíìlà ìsì ìdáyẹrú sẹ́ẹ̀rí ọmọkùnrin tó nìdè yẹn ó dà gẹ́gẹ́ bí omi tó mọ́ kanga kanga tí wọ́n ń fẹ́ tó lọ sàn lọ bí ìlú tí wọ́n ti máa mú tí wọ́n fi ṣàǹfààní lápẹ̀júwe ká lómi òkú tó mọ́ kanga kanga ó gbéra lọ́tọ̀ kan ní wọ́n ń sàn án bọ̀ wá sí ìyànà pàjá ẹ dákun jẹ̀mọ́ tí máa ń sàn bọ̀ bẹ́ẹ̀ lérí òkú rẹ̀ tí nǹkan kan ọ̀bá rọ́ọ̀lù ti ń sàn bọ̀ bẹ́ẹ̀ tó fi dé ìyànà pàjá yóò ṣe é mu àbí òní ṣe é mu ọmọkùnrin ọ̀dọ́ láyé tí ọba ṣe sì ná tí máa ń sayé ẹ̀ lọ bẹ́ẹ̀ bí ó ti sayé nù tí ó fi dèèyàn tí ó wúlò fún gbogbo ayé gbogbo èyí ti wúlò ṣé wá ní ìdí máa ń ṣe sì ná ọ̀dà bí omi tó sàn láti òkun nígbà tí wọ́n ń tó dóyìnbó àwọn aróyìnbó wá bu gbogbo ìtọ̀ tí wọ́n nílé wọ́n dà sí i kí ló ní o ti bẹ̀rẹ̀ sí ṣe sinatọ̀ ọkọ̀ sínú ọwọ́ adé mu sí ìgbẹ́ tí wọ́n nílé wọ́n dà sí sinatọ̀ yìí nígbà tí àwọn akọjá sí Òṣòdì gbogbo ilẹ̀ tí wọ́n nílé wọ́n dà sí nígbà tí ọ̀dà gẹ́gẹ́ gbogbo ọ̀dọ̀ tí àgbàrá wọ́n dà sí tí ọba fi dé ìyànà sí yóò ṣe fún mọ́ iná lọ́fà tó fi dàgbà tó fi wúlò ìtọ́fà nù sínú tó ń ṣe ní láti bọ̀ tá àgbà rẹ̀ òfin dá sínú tó ń ṣe ní òjò jásí kankan nínú ẹ̀sìn òwúlò nínú ayé òwúlò nínú ọmọlúwàbí òwúlò ọmọ alára dákì kò sí ìtọ́fà àwọn aṣẹ́ ẹkú tó ń ṣe láti ilẹ̀ ákíbà rẹ̀ mu àti bọ̀tà rẹ̀ lọ́nà fi ní ìnáwó kánẹ́ ìbàjẹ́ ni wàsá àṣẹ ìlà kò kérésì ìlà ṣe yọrí ire àwọn tí bayé jẹ́ lè tí èyàn fi ní àṣeyọrí o tí èyàn fi ní akíbà tí èyàn ní àtìpọ̀tán sìnà jẹ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lówó ti ń ṣe sìnà kì í bá ní jù bẹ́ẹ̀ lọ sìnà olójú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́lá ti ń ṣe sìnà ọlọ́run ọ̀bá jù bẹ́ẹ̀ lọ sìnà lójú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ èyàn tó ní gbajúmọ̀ ti ń ṣe sìnà gbajúmọ̀ lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ sìnà lójú bẹ́ẹ̀ lọ torí inú tí èké yọ láti bọ̀ tán ni bí má ṣe ń bá ọmọbẹ kò ní láti bọ̀ tán bàbá mi máa ń sọ. wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq. nínú balẹ̀ jẹ́ ifsadu fil ard òun ni kí wọ́n máa pààyàn lórí ilẹ̀ àìpáyà o gbogbo bí wọ́n ti ń dẹ̀jẹ̀lẹ̀ láyé sẹ́rí ìdẹ̀jẹ̀lẹ̀ yẹn kò síbi òtí ní báyẹn lẹ́wọ̀ àdìsí kábẹ́tọ́ yóò wá gbé orí ẹni tó padà ní. eré yìí máa sọ pé ní ẹ bá ń bí kí n mo ṣe tó fi pa mí ẹ bá ń bí ẹ dákun ẹni tí wọ́n ń pààyàn tó bá wá pa méjì mẹ́ta mẹ́rin tó bá pa mẹ́wàá bóun ló ti kéré mẹ́wàá. mi ti ń balẹ̀ jẹ́tẹ̀lẹ́ láti pàṣẹ lẹ́ni báyà wà o gbogbo jàgídí jàgan àwọn kókó aláwọ̀ àwọn kan kan wọn àwọn tí ń dáná pààyàn dábàá ní tíráwù ṣe kankan yẹn gbogbo ó di mélòó jẹ̀mẹ́ ó di sixteen náà màá fàzó. wala taqrabu mal al-yatimi illa billati hiya ahsan. gbogbo wọn tó gun ọmọ òrukàn bá wà lọ́wọ́ rẹ lọ́dá padà èyí jẹun gun ọmọ òrukàn kọ́ láti bọ̀ tán o nínú téèyàn fi láti bọ̀ tán òun ló gun ọmọ òrukàn ẹlòmíì nísìnyí kí n bọ̀dá rẹ ní sẹ́sí ni oògùn tí ó fi pa ní ọmọ wákàkí ìjẹ́ kí ló dé yóò ní òun náà lókùkà lẹ́yìn bọ̀dá wẹ́rẹ́ lókùkà lẹ́yìn bọ̀dá ìmọ̀ jẹ ogún ìmọ̀ gbẹ́sẹ̀ lé nǹkan ọmọ òrukàn ìmọ̀ gbẹ́sẹ̀ lé nǹkan ọmọ òrukàn nínú tó fi ọlọ́wọ́n ọba nínú ni nínú ìbalẹ̀ ọlọ́wọ́n ọba jẹ́ ni ìfúsàdù fìlàrd ẹni tí má sì ń gbẹ́sẹ̀ lé nǹkan ọmọ òrukàn kò lè láti bọ̀ tán kọ̀sá ti bọ̀ tán kàtí òní náà bàbá mi. ó di mélòó seventeen okùn mélòó okùn mẹ́ta okùn mẹ́ta àbí mẹ́rin okùn mẹ́ta àbí mélòó mẹ́ta bi. ìsọ àbí ògùn. بالعهد إن العهد كان مسؤولا. nínú ìbálẹ̀ ọlọ́run ọba jẹ́ ni ká máa ṣàdéhùn ká máa mú ṣe àwọn tí wọ́n máa ń pọ́n káàkiri àwọn olóṣèlú àwọn olóṣèlú ni wọ́n máa ń parọ́ bẹ́ẹ̀ gbogbo nulẹ̀ yìí látúnṣe àti yàrá yẹn àmọ́ báyìí fọ́ bàbá ti wọlé nìsí títí ọmọ fẹ́ mọ̀nà tán àwọn eléyìí wọlé láti bọ̀ tán ẹ sọ bẹ́ẹ̀ ẹni mọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́bùn mọ sọ ẹ sì ta gẹ́gẹ́dì rẹ̀ báwo ló ṣe kú ó ní a máa ń kúrọ́ báwọn tó wọ̀ mú sẹ́ wọ́n ṣe kí nu èyí ń kúrọ́ kọ́ láti bọ̀ tán èyí ń fi lọ́ọ̀lù jìbìtì kọ́ láti bọ̀ tán wà á fún bẹ́ẹ̀ àjọ lọ wí tẹ́ ẹ ti sàdéwò ẹ̀ musẹ́ ẹ kúkú máa sọ pé tó musẹ́ nípa ẹ má nìkan lè fẹ́ fi kí ni àmọ́kẹ́ ọmọ pẹ́ sẹ́yìn ẹ sẹ́yìn ẹ sẹ́yìn ní ìrọ̀lẹ́ sísàdéwò tẹ̀ ní musẹ́ iná làádà káàdà mọ̀ sí wúlá àwọn àdéhùn tẹ̀ ń ṣe yìí báwọn tẹ̀ ń ṣe fún òbéèrè ọlọ́wọ́ béèrè ọlọ́wọ́ béèrè ẹ dákun nínú ìbàlẹ̀ ọlọ́run jẹ́ ní ká máa ṣàdéhùn ká máa mọ̀ṣẹ́ ẹni bá ń ṣàdéhùn tí ọba mọ̀ṣẹ́ kò ní sẹ́kí kò ní láti bọ̀ fún ẹ náà wọ́n kò ní kẹ́yìnlẹ̀ ilẹ̀ ọ̀ọ́ ó di mélòó ó di ntí wà ó kú ní kẹ́yìnlá ìdá kíní tán bẹ́ẹ̀ bá wà wọn kan ẹjọ́ máa pé ṣé ká máa wọn kan kọ́ mọ̀ pé ìbàlẹ̀ ọlọ́run jẹ́ ni o gbogbo ẹni tí wọ́n wọ nǹkan tí ọba pé báwọn náà kò ní ṣe kí ni gbogbo sẹ́wọ́n sì ní bí ẹni tí wọ́n ti pé kò síṣẹ́ tí ò ní èmi náà dá sukulẹ̀ yóò ní bá wa dá sukulẹ̀ àbá mi ẹgbẹ́ ti abẹ́ gbọ́ bá wa dá sukulẹ̀ ìwọ́n ń sàròyé pé à wọ́n ní ẹ máa rówó nídìí kí ni ìwọ́n rówó alájà asan tí sàtọ́ wá àtijọ́ àkùnṣe ńlẹ̀ ìgbà míì ká tún owó tá a tún fi ṣe mọ́ra wọn tẹ̀lé káwá ni à nígbà tẹ̀ jẹ́ àfáà ni à àwọn èèyàn báwọn bá ti já yín sí ẹ jẹ́ àfáà ni à ìwọ náà já mi sí ọwọ́ àlọ́ wọn já mi sí i ọwọ́ àlọ́ já mi sí ọwọ́ àníṣe yìí ẹ̀ ní pírọ́blẹ̀mù rárá ẹ̀yin lẹ sí ọ̀nà tí ẹ̀ rí géèmù ó ní bọ̀tí máa sọ díẹ̀ fún yín tẹ́ bá practice ilé ìgbà tó sọ mí wọ́n làwọn kìíní yẹn pọ̀ gan èyí láti mọ strategy business yẹn tẹ́ ẹ̀ bá mọ ẹ̀ lórí fún wọ́n wá ní kí ni strategy lọ́wọ́ àlẹ́tọ̀ nítorí wọ́n gbé fún mi pé wọ́n làwọn kéèjì yẹn àwọn kéèké yẹn àwọn ndagati nǹkan yẹn pé àwọn yẹn ò níbi jíjà lọ títí bí class mẹ́rin làwọn yẹn máa gbò ẹnìkan ti tó pé àwọn nǹkan bẹ òun bá mi gẹ̀ẹ́tì ẹ̀ á dà táwọn ẹ bá ti dín wọn fún wọn kọ́pù kọ̀ọ̀kan wọn gbogbo wọn ó sùn mí. ó lè dá mi sanwó tíṣà bẹ́ẹ̀ ni tíṣà ẹ̀yọ̀ náà ni ó onídìí ẹnìkan nìyẹn ọ̀gá mi oní sẹ́lẹ̀ yìí ni ọjà mi sí ìjásí eléyìí fún mi ìjásí náà nù torí yóò ní sẹ́yìn nǹkan ní òṣùwọ̀n aládínkù torí iye tá a kọ sínú bíìlì ni wọ́n san abẹ́ẹ̀kọ́ ni a sì látọ́jú ọmọ wọn látàgọ́ méje àbọ̀ dàgọ́ mẹ́ta abẹ́ẹ̀kọ́ ni wọ́n ti sanwó pé àwọn náà gbọ́dọ̀ wọ́n iṣẹ́ pé yín ìwọ tó ń tẹ̀sán náà ọmọ wọn ti dín kù. àwọn ìyá aláṣọ olóṣòdì náà ọmọ mi ti ń ṣe bó ti sọ kẹ́lẹ́ tẹlifíṣàn náà rí ṣe ẹrántí ẹrántí mo lọ ra aṣọ olóṣòdì mo sì ti mọ̀ pé èèyàn nájà nàìjíríà yìí ni béèyàn nájà wọn máa ń pè nǹkan wá náírà fún ní tààtì náírà musa wa ń sàròyé pé ẹ mi kíní yìí ẹsẹ ìyá wa ni àfa wa èmi náà ń lá sàlátù èmi náà máa ń lọ náà spot kì í ṣe mí láti fún àwọn anìkíni ẹni ẹ iye tẹ wíwù náà tẹ bá san àtàjà fún yín ọjà lóléyìn náà wà mo ní wá ni ó ní kò lè yé yín mọ̀tèmí náà lásàlá tu wa àbọ̀ tó sílẹ̀ yàrá wa mo wá níbò ní ó ní àfẹ́ máa sọ yẹ ẹ sá san tí mo lè san mo ti dín in lówó tó ṣé ẹ rẹ ń tọ́ bí bá gbà ń tó kéré tí mo wí yẹ màá tajà fún yín ẹ̀ẹ́dẹ́ni mọ̀ wọ́n wá ní alájà bó ta àwọn lẹ́sìn yìí ọjà nù mo lẹ́ sàṣírí yìí fún mi ó ní ọwọ́ ni ó da wọ́n á pọ̀ kánà àwọn sẹ́rẹ̀ ó ní kọ́ lọ kó tẹ̀gbọ́n méjèèjì wa wọ́n á kó tẹ̀gbọ́n tẹ̀gbọ́n sọ méjèèjì dé wọ́n wá kí n wọlé yìí one to thirty six mo níbẹ̀ ni ó ní wọlé yìí ní thirty six mo níbẹ̀ ni ó ní kí ni yàtọ̀ mo ní kò sí ó ní yàtọ̀ wa ọwọ́ abisẹ́ bí ara wọn ìkan wá gùn jù ú. mo ní nọ́mbà yìí kó bákan náà ló ní bákan náà ọwọ́ ni ẹ bí aláàjì mọ́ wá súnmọ́ ọlá sì rí ọjà ní o kí má jẹ́ nìkan ọgbẹ́ mi náà sì jẹ́ nìkan ọgbẹ́ mi tún sẹ́yìn. ọlọ́ mú mi lọ́ba ní kí n máa kà á wá ń ka nígbà tá a wá débi eleven èyí tí wọ́n fi kọ́ twelve ní ẹ̀ wọ́n kọ́ twenty one àkọ́kọ́ twenty one wọ́n dẹ̀ ṣe tebúrú rẹ̀ yẹlẹ láti kọ́ńpìnì wọn ò yẹ kí wọ́n lẹ̀ director kọ́ bí wọ́n ṣe lẹ̀ fún wọn sẹ́mi pé palẹ̀ wọ́n fúnra ti jàmbá àwọn yẹn ni abẹ́ẹ̀kọ́ ni àṣírí ọjà náà àṣírí èwo ni ọlọ́ni wà áwọn fún kẹ́yìrà ìdá kìlítọ̀m bẹ́ẹ̀ bá wọ́n sùn wáyé wọ́n tó ṣe kí ni wọ́n sì ní ọbẹ̀ kìsọ́ọ̀tì mùsùlùmí ẹjọ́ sùn wọn máa pè é ìjàmbá bẹ́ẹ̀ yẹ nígbàlẹ̀ ọlọ́wọ́n ọba jẹ́ ni ẹni tí máa ń ṣe òní láti bọ̀ tán nínú wà tí ìyẹn ó ti láti bọ̀ tán wà gbogbo sẹ́kọ̀ kan wá ní tiẹ̀ o ẹ bá gbèsè wọn bí kìlà bí ìdásímẹ́ntì yẹn wọn sáré bẹ́ẹ̀ gbé fún wẹ́dà yóò ti jẹ́ ìkúnlẹ̀ wọn sáré kápẹ́ńtà rẹ ọ̀gbọ́dọ̀ mẹ́rin tí ń ta pákó fún ọ bọ́ba ti lè mọ́ tọ́ba sanwó pákó mẹ́wàá mẹ́rin owó kò fọ wọ́n pè é okun mẹ́ta mẹ́ta ni síbẹ̀ kọ́ ni ara àbájá lọ bó ah, ti rí nù ọ̀la kò síbi tí ò sí wàdà wọn dẹ́ndá gbogbo ẹ̀dá ìsàdúró eléyìí o téyì ò sí ní mọ̀ gbogbo bí kíbi gbogbo àwọn ọba àdínkọ́ máa ń kéwú wọn kọ́ ní bájà tẹ̀lé wùlá ń gbé òní pẹ̀lú wọn ní kí ló lè jẹ olóhùn tí wọn kó wà wà lẹ́yìn tó lẹ́yìn tí ló sùn òkú wọn tó wọn pàtàkì. wọ́n dé sùn ọ̀kú ní torí tí wọ́n yé kó tó ṣe wọ̀ nígbà yẹn pé ó ti lè ka Kùránì kọ̀ máa kà wọ́n kàn kọ́ fáti àti alẹ́kùn lámúmú wọ́n sì pẹ́ bí jọ wọ́n gbowó gbowó. náà bí wọ́n bá fà ó yẹ kó máa gbowó oṣù ó di mí ní ó yẹ káàfà ó gbowó oṣù ó di mí ní ẹlẹ́ẹ̀kejì ọ̀wá yẹ kó jàǹbá ọmọ tí ó máa kàkóró tìmágà àfà ó pọ̀ ni ó dín òṣùwọ̀n ó ṣe kí ni ó dínkù gbogbo ṣe kálukú lọ́mọ tó ń ti jésù wà kù gbogbo yín lẹ́ mọ́ ó ti ń ja gbogbo yín lẹ́ mọ́ ìmọ̀ wa ṣerú ẹ̀ kò ní jẹ́ ọlọ́tì bọ̀ tán ó di mélòó.